alága kanṣu méjì lu jìbìtì ni wọ́n bá dá wọn dúró ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ti pàṣẹ fún alága ìjọba ìbílẹ̀ akínyẹlé ọ̀gbẹ́ni taurid adédigba láti yẹ ìbáná títí tí àwọn yóò fi parí ìwádìí lórí ẹ̀sùn ìwà ìtọ́ àti ìnákúnà owó tí wọ́n fi kàn án èyí wáyé lẹ́yìn ìjíròrò ilé lórí ẹ̀ níbi ìjókòó wọn tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù keje ọdún 2023 yìí igbákejì rẹ̀ ni wọ́n pàṣẹ fún báyìí láti gbàkóso ìṣèjọba ìjọba ìbílẹ̀ náà títí dìgbà tí wọn yóò tún pàṣẹ àyípadà tuntun bákan náà ni ilé ìgbìmọ̀ yóò tún pàṣẹ fún alága ìjọba ìbílẹ̀ àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù saheed ọ̀làdàyọ̀ tọ́pọ̀ èèyàn tún mọ̀ sí àgbà ẹgbẹ́ láti lọ jókòó sílé náà ẹ̀sùn ṣíṣe owó ìjọba ìbílẹ̀ rẹ̀ kúmọkùmọ ni wọ́n fi kan òun náà ọ̀gbẹ́ni peter ọ̀jẹ́dòkun ni yóò jẹ́ olórí ìgbìmọ̀ ilé tí yóò ṣèwádìí àwọn ẹ̀sùn yìí ọ̀làwálẹ̀ ajáò ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ aláròye online tv jamiu àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín